bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ìgbé yìí mo kí wa kú déédé àsìkò yìí mo sì kí wa káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó lọ ti tòní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ bóòlù ojú ọjọ́ ti rí lọ́dọ̀ ti yín sì kí gbogbo mùsùlùmí káàkiri ayé wípé Eid Mubarak a kú palẹ̀mọ́ fún lílọ oṣù Ramadan àti dídé oṣù Shawwal eléyìí tó jẹ́ pé a fi ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọ̀la lágbára ọlọ́run ọlọ́run ní pé láti bí ọdún mélòó sẹ́yìn kíkiní náà máa papọ̀ kó máa papọ̀ kó máa papọ̀ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba a kú palẹ̀mọ́ o mo wá retí ẹdìyẹ tèmi gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ẹdìyẹ ránṣẹ́ sí mi mo retí o pé kí n tan bluetooth mi ní kẹfẹ dìé ránṣẹ́ tó bá sì jẹ́ pé ẹ fowó ẹ̀ ránṣẹ́ kí a lọ rà á ẹ jẹ́ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ alájà wa láti London alájà yìí ní last year wọ́n fún wa ní domi mi ò tiẹ̀ rántí ẹ̀ mọ́ ó tó tírélà kan wọ́n fún wa ní aṣọ ó tó tírélà kan tán ní ká máa fún àwọn èèyàn <laughs> èèyàn kì í parọ́ nú àwẹ̀ ṣùgbọ́n aṣọ yẹn pọ̀ jẹ̀bi hundred pieces kọ́ ni bí fifty pieces bẹ́ẹ̀ náà ní domi odidi carton carton ìyẹn náà àwọ̀ bíi hundred pack eh, cartons tí wọ́n fún wa eh, wọ́n ní kí a máa fún àwọn èèyàn gbà yẹn a ṣe oṣù alápọ̀nlé ètò kan la ṣe ń gbà náà fún Ramadan alájà náà tó dábí ẹdun wọn tún rọ̀ bí òwe ní ọdún yìí wọ́n fún wa ní gàárì wọ́n fún wa ní ẹ̀wà wọ́n fún wa ní ráìsì ẹ̀wà gàrí àti ráìsì bọ́n ṣe fún wa nìyẹn wọ́n ní ká máa pín fún àwọn èèyàn gbogbo àwọn èèyàn tá a fún ni wọ́n ṣe àdúrà tó pọ̀ adẹ̀ tó rí lára àwọn fans mi náà ètò fún wa lówó kára ráìsì sí ọ tó bíi márùn tí wọ́n fún wa lówó pé kára oúnjẹ fáwọn èèyàn àwa náà fúnra wa nínú BGI TV a stop oṣù alápọ̀nlé lọ́dún yìí a ṣe nítorí condition tìlú wa àwa sọ pé instead ká ṣoṣo alápọ̀nlé owó tó yẹ ká fi ṣe ká lọ fi rẹ̀ bùn ká máa fáwọn èèyàn ẹ kúkú jẹ́ ká da gbowó yẹn sórí oúnjẹ bàbá gbàgede mọ̀ àwa náà há oúnjẹ gidi fáwọn èèyàn gbogbo àwọn fans mi tó fún mi lówó pé kí n fi róúnjẹ fáwọn èèyàn mọ́mì wa àti dáàdi wa láti amẹ́ríkà àwọn ẹni ọlọ́run mọ̀ àwọn náà fún wa lówó owó tabua ẹ làwọn náà tún fún wa àwọn èèyàn rẹpẹtẹ fún wa lówó bẹ́ẹ̀ pé ká fi ra oúnjẹ fún àwọn ọmọ nàìjíríà rere pàápàá jùlọ àwọn mùsùlùmí mùsùlùmọ̀ tí wọ́n ń gbààwẹ̀ mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá alájà mi láti London ẹ ṣe máa o ẹ ṣe bẹ́ẹ̀ last year ẹ tún ṣe bẹ́ẹ̀ nìyá yìí ebi ò ní pa yín òrùgbẹ ò ní gbẹ yín gbogbo tó jáde lára yín pátá ọlọ́run ẹlẹ́dàá ò ní febi pa wọ́n ebi ayé ò ní pa yín ebi sàárè ò ní pa yín ebi ò ní pa yín lálùkẹ́ àmọ́ ọlọ́run gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Nàìjíríà pátá àpapàá jùlọ àwa Yorùbá tí a há oúnjẹ yẹn fún ọdẹ abiaf wọn ní kí n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mi mọ̀ pé nǹkan tí màá fi bẹ̀rẹ̀ rè bá ti fún wọn fídíò yẹn tó rà ní fídíò fún bá ti fún wọn pé kán máa ṣù ẹ̀ ṣùgbọ́n lọ́la ọdún á ṣù ẹ̀ lágbára Ọlọ́run pé kí ẹ̀yin èèyàn lè fi rí ìtú tí BGI TV náà pa lọ́dún yìí àwa kì í pariwo tiwa a kì í ṣàfihàn rẹpẹtẹ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́ pé àwa náà rí ọwọ́ náà sí àwọn ọmọ Yorùbá nínú àwẹ̀ kí wá ṣe mùsùlùmí nìkan o a tún fún gbogbo àwọn èèyàn ní kódà chọ́ọ̀chì kan wà tá a lọ tá lọ fún wọn bẹ̀ àwọn òwò pé bóyá ó torí bó jẹ́ nú àwẹ̀ ẹ gbà ẹ fi róúnjẹ fáwọn èèyàn ni wọ́n sọ màmá alájà nìkan ló sọ pé káwọn èèyàn fi gba àwẹ̀ ló fi jẹ́ ráìsì àti ẹ̀wà àti gàárì yẹn a fún àwọn èèyàn kan fi gba àwẹ̀ ni ṣùgbọ́n gbogbo àwọn tó fún wa ní cash àfìrà oúnjẹ gbogbo ọmọ Yorùbá káàkiri ni àdúpẹ́ that is that about that now lónìí àwa Yorùbá ọjọ́ wo la fẹ́ bọ́ nínú wàhálà yìí ọjọ́ wo la fẹ́ bọ́ gbogbo ẹ̀yin tí ẹ wo fídíò tí mo ṣe lánàá ẹ máa míìsì o gbogbo ẹ̀yin tí ẹ wo fídíò eh, ìṣẹ̀dálẹ̀ Yorùbá country tí arábìnrin kan Reverend Mrs. Anna lára àwọn tó jẹ́ missionary Nàìjíríà ìwé tó kọ tó sọ pé my seventeen years in Yorùbá country olópe title ìwé yẹn àti wá túlé àti ríwé yẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ tó post ẹ̀ sí mi yámayàmá ọ̀pọ̀lọpọ̀ post ẹ̀ sí mi gan-an ní WhatsApp orí táwọn your post ìwé yẹn which means ìwé yẹn real my seventeen years in Yorùbá country kódà volume ó wà voluminous gan page by page lẹ́nìkan send ẹ̀ sí mi kí n máa wò mi ò tí ì ráyè kà á ẹni yẹn wá ṣàlàyé gbogbo bí ilẹ̀ Yorùbá ṣe wà láti ilẹ̀ nígbà tó ń wà ń bẹ̀ bá a ṣe jẹ́ èho country bá a ṣe ní ìṣe ìṣesí wa bá a ṣe níjọba wa bá ṣe létò ọrọ̀ ajé gbogbo ẹ̀ la ṣàlàyé lánàá ẹ̀yin tẹ́ ẹ̀ wo fídíò yẹn ẹ̀ ti miss ẹ padà lọ wò ó ẹ padà lọ wò ó mo ní congratulations ní ìrántí mo sọ táì sáà ní pé congratulations ní táìtù ẹ̀ àná yìí ni mo gbé ó dẹ ní first video wa lánàá ká tó gbọ́rọ̀ Gani Adams kejì ẹ̀yin tẹ́ ẹ̀ tí wò ẹ lọ wò torí mo rí pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ wọn fi bẹ́ẹ̀ ta sí wọn mọ tó wà nù ẹ̀ ẹ lọ wò kẹ́ ẹ wo túta pa síbẹ̀. èmi nìyẹn lẹ́ẹ̀kejì ni pé n tó wà títa tá à ń fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi o láti láti rí irú n tó ṣẹlẹ̀ yẹn wọ́n pẹ̀lú kan ní ìbàrùbá ìbàrùbá yẹn area eh, Ṣakí ló wà àti lọ́rin area Ṣakí àti lọ́rin ló wà wọ́n máa ń pè ní ìbàrùbá Iléṣà àwọn fúlàní pọ̀ ń bẹ báyìí wọn a máa ta màálùú ń bẹ kódà àwọn onímàálùú tó ń ta màálùú làbẹ́kúta lódò ẹran kankan wọn a máa lọ bàrùbá iléṣà yẹn lọ ra màálùú fúlàní ló dominate ibẹ̀ but ìran yorùbá náà wà nù bẹ̀ a ti gbé ọ̀rọ̀ wọn wá rí ká lè mọ bí àwa yorùbá ṣe rí ẹ̀yin ọmọ yorùbá kọ̀ọ̀kan tẹ̀ ṣe ń takò àwa tá à ń sọ̀rọ̀ fúlàní ẹ̀ jẹ́ yá àdárò itú tí fúlàní ń pa fáwa yorùbá kì í máa ṣe kékeré ẹni tí ó kàn ní o mọ o wàláyé ẹni tí ó kàn lò ní o mọ o ẹni bá kàn mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí yorùbá nílẹ̀ yorùbá mo fọlọ́run bá búra aburú tó ga ni kí fúlàní máa chance wa kí fúlàní máa pàṣẹ fún wa nílẹ̀ yorùbá kọ́mọ yorùbá má lè rìnyàn fanda ẹ lọ wo fídíò tí mo ṣe lánàá sẹ́ mo tún tún sọ ẹ lọ wo fídíò tí mo ṣe lánàá kẹ́yìn náà wá dá pé ṣé yorùbá ṣé ìran wa wọ̀ tiẹ̀ kẹ́nikẹ́ni máa pàṣẹ fún wa láwa tó jẹ́ pé ọ̀gá la wà lánàá ọ̀gá pátápátá ni wá ẹni bá wo fídíò àná yẹn a mọ̀ pé yorùbá òun ṣe ń tó yẹ ká tó wà subservient fẹ́nikẹ́ni dídà ló dà lọ́mọdẹ́gbẹ̀ẹ́ ìdàpọ̀ tí wọ́n dà wá pọ̀ ìyà ńlá ni wọ́n fi jẹ wá àwa yorùbá tí fúlàní wá ń pàṣẹ fún wa yìí aburú kan ṣẹlẹ̀ ní bàbá yẹn stroke ẹ̀ eh, ṣákì yẹn bàbá kan ti kọ́kọ́ jáde ó ní òun ni òun jẹ́ bí ká sọ pé kábíyèsí yorùbá níbẹ̀ ìyà tí wọ́n fi jẹ bàbá yẹn àtàrà tán fi ní bàbá yẹn ṣe voice note a ti ṣe yẹn sìn bóyá ní ọdún yìí dàpé january la ṣe bàbá yẹn pariwo síta ohun táwọn fúlàní ń fi ojú òun rí torí yorùbá bẹ̀ lóòótọ́ yorùbá bẹ̀ ojú bíi thirty percent lọ àwọn fúlàní ló dominate bẹ̀ bíi ká sọ pé kogi tó jẹ́ pé ó níran ó níbi tí ìran yorùbá dé ní kogi bẹ́ẹ̀ náà ló ṣe rí níbẹ̀ ok bẹ́tí ilẹ̀ yorùbá ni ara Ṣakí àti Kwara state ló wà wọ́n wá tún sọ pé kíní yẹn le débi wípé wọ́n láwọn Yorùbá ò lè lọ sọ́jà lọ rajà wọ́n láwọn Fúlàní yẹn pàṣẹ bẹ́ẹ̀ pé torí ààbò wọn o àwọn ò lè síkú ààbò àwọn ò lè síkú ààbò àwọn àwọn ò lè garanti ààbò àwọn Yorùbá tó bá lọ sọ́jà lọ rajà o ẹ kòwó fún Fúlàní wá lọ bá yín rajà tẹ́ fẹ́ wá tó ṣe gbọ́ sí tíṣà ẹ wo irú wọ̀sí tó ń gun Yorùbá wọ́n ní ẹ kòwó fún fúlàní ẹ bá mi pé ààrẹ ọ̀nà kakanfò kò wá gbọ́ tá à ń sọ yìí àwọn tó ń sọ pé ẹ̀yin tẹ́ bá wo fídíò kejì tí mo ṣe lánàá ṣe é gbọ́ kábàkàbà tọmọlẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò sọ pípa àwa parọ́ mọ́ fúlàní yíbò ló ń pa àwọn èèyàn àwa ń parọ́ mọ́ fúlàní ẹ ti rí pẹ́jẹ̀ ti ta sọ́pọlọ àwọn ọmọ yorùbá mi tí wọn ò rẹ́dì láti sòdodo àti láti ṣe déédéé ok ẹ wá gbọ́n tá à ń sọ yìí máa play a video ẹ̀ kì í ṣe pé bóyá mo ṣàsọdún o ẹ̀yin náà fetí ara yín gbọ́ táwọn ọmọ ọ̀lú ń sọ bẹ́ẹ̀ pé ń fúlàní sọ fáwọn bẹ́ẹ̀ pé ẹ ẹ ẹ láǹfààní láti lọ sọ́jà lọ ra tó ń wìn ẹ kò wó fún fúlàní alọ́ba yín rà wá ṣẹ́ni pọ́ọ̀tù sọ àwọn yẹn dẹrú complete ẹrú nínú ìlú wọn nílùú tó lọ́ba tó níjòyè nílẹ̀ Yorùbá o n tó ṣẹlẹ̀ sáwọn kan là ń sọ yẹn ok arákùnrin jẹ́ oníṣòwò oníṣòwò pàtàkì oníṣòwò ńlá gan ó sì jẹ́ràn Yorùbá bẹ̀ ó máa ń deal pẹ̀lú soya beans tó máa fi ń ṣe soya milk yẹn tó dẹ̀ fi ń ṣe bẹ́sikẹ́ bẹ́sikẹ́tì ẹ̀ ló popular jù bẹ́ẹ̀ yẹn táwọn èèyàn jẹ mọ́ lọrin mọ́ nǹkan kan soya beans náà fi ń ṣe wọ́n lárákùnrin wá fẹ́ ra soya beans ó láti kówó falágbàtà alátagbàrádà ó láti kówó fún alàgàtà ńgbà tán lè lọ́jà lọ́ra fúnra wọn ó láti kó three point two million naira fún àwọn ọmọ fúlàní tí wọ́n máa lọ rajà wá àwọn ọmọ bàbá yẹn tí wọn kì í ṣèràn yorùbá àwọn free láti lọ sọ́jà lọ ra nǹkan kí nǹkan arákùnrin yẹn wá kó three point two million fún un lọ rajà wà ó sì gba two point ó sì gba three point two million ó gbé sápò ó tó kó ti dé kò dé nígbà tí yẹn wá tún fojú rí ó kàn rí pé ó ń ṣeré ẹ̀ lọ́nà mà á arákùnrin owó tó gbà lọ́wọ́ mi tí mo kó fún ẹ kó o bá mi fi ra soya beans níbo ló wà kí ló ṣẹlẹ̀ mi ìrẹ́jà mi ìrẹ́jẹ̀ mi ìrómira mi ìrówó mi ò rí soya beans ẹ wá ẹ kó ká lọ kó wá lọ gbowó ẹ̀ òun ò lè lọ sọ́jà kó kà lọ kó wà lọ gbowó ẹ̀ lárákùnrin ìbá tẹ̀lé o hmm. kó ti mọ̀ kó má lọ kó mọ̀ pé tó máa bá pàdé wájú nìyẹn ìbá ti má lọ á ti fi sí pé wẹ́ owó òtẹ́mi mo fi àìlọ́lọ́run lọ́wọ́ kẹ́ ẹ lè mọ ìyà tí wọ́n fi ń jẹ ọmọ Yorùbá. nílẹ̀ yorùbá mo ṣe ń béèrè ìta tó ń sọ yìí ẹ̀yin tẹ́ tún máa ní bàbá gbàgede bẹ̀rẹ̀ ẹ̀rọ pípẹ́ máa bọ ẹwà gbọ́ gbogbo yín mi ní dárúkọ anybody gbogbo ẹ̀yin tẹ́ máa ń takò mí lórí ọ̀rọ̀ fúlàní ẹ máa bọ̀ ẹ tún wá gbọ́ eléyìí àtọbàtálá àtọbàtáìṣà gbogbo yín ni kẹ́ ẹ máa bọ̀ kẹ́ wá gbọ́ now arákùnrin ìtẹ̀lé ó fẹ́ lọ gbowó ẹ̀ ó ló ṣàṣìṣe owó ẹ̀ three point two million ṣọmọdé owó ni ní ti nàìjíríà ń sọ yìí nígbà tí wọ́n dẹ́sẹ̀ ògbèjì wọ́n gbé arákùnrin yìí o wọ́n gbé wọnú igbó tẹ́mọ tí wọ́n ṣe fún lórí owó ẹ̀ wọ́n pa ni wọ́n pa wọ́n tún wá pa kán wọ́n wá pa wọ́n wá gé wẹ́lẹ́wẹ́lẹ́ bí ẹni pé oníṣúyà gé ẹran tó fẹ́ sín sínú ògì ẹ ń gbà tí òsè tó máa mú wọn nígbà tó jẹ́ pé nǹkan ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n ń ṣe gbé ni ṣùgbọ́n àjẹdé tó jẹ́ kan tí ò mọ̀wọ́ dúró ìjọ kan ni ó dàjẹ́ mọ́ wọ́n pa arákùnrin wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n kún bí ìgbà pé ẹlẹ́ran kun màálù kalẹ̀ wọ́n filẹ̀ wọn lọ ṣùgbọ́n gbà tó lọ́n sọ pé àsìkò ya wọn ti pọ́n àṣírí padà tú àwọn agbófinró wa mú wọn wọ́n rí wọn mú ìkan ti escape ṣùgbọ́n rí kan gbá mú ó mú wọn débẹ̀ ó lahùn wípé lóòótọ́ làwọn gbowó lọ́wọ́ ọkùnrin yẹn kí ẹ wá ṣe fún ó láwọn ti pa á. níbo lòkú ẹ̀ wà wọ́n fi hàn wọ́n àwọn yẹn wá mú àpò wọ́n wá kó gbogbo ẹran yẹn wọ́n wá dì sínú àpò ẹran ara èèyàn tí wọ́n gé tó ń kun wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wá dì sínú àpò wọ́n wá gbé sínú pósí òun náà fi sin arákùnrin yẹn nílẹ̀ Yorùbá olóṣè máa ń yà mí lẹ́nu nígbà tá a bá sọ tí àwọn ọmọ Yorùbá máa le kan tí wọ́n fẹ́ kúlé fúlàní lọ́rùn tí wọ́n sọ pé rọ́ ni yorùbá ń paṣẹ́ ẹ̀ fúlàní ò ṣe kankan fún wa lẹ̀ yorùbá pé kò sí wàhálà irọ́ ni à ń fabricate ẹ̀ ni tí wọ́n sọ pé gbòòó ń parọ́ ni àfi káwọn pàgbòó kódà tí wọ́n tún mú tí wọ́n tún mú àwọn agbófinró lọ sílé gbòòó pé ẹ lọ pa ọmọ yorùbá dẹ̀ náà pera wọn kódà wọ́n joyè yorùbá ohun tá à ń fojú là ń fojú rí à ń lolúrànlọ́wọ́ jọ lọ́hùn kò sẹ́nikẹ́ni tó ṣetán láti gbà wá yorùbá lẹ̀ o nínú aburú tó ṣẹlẹ̀ sí wa yorùbá ni wọ́n kun bí ẹni kun ẹran yẹn bí mo ti ń sọ yẹn kó máa bá mi ṣó o fídíò ibi ti ń gbé máa yẹn o lè fídíò ibi ti ń gbé tán ti ń gbé sínú àpò wọ́n ṣe nǹkan yẹn ló máa máa ṣóhun yẹn sọ̀rọ̀ yẹn that is how to edit now ṣó bójú mu bẹ́ẹ̀ òkú ẹ̀ lẹ́ ń wò yìí ni wọ́n wá dì sínú nylon kó sì lẹ́ni tí wọ́n kàn fún yìí wọ́n wá dì sínú àpò ọmọ Yorùbá lẹ́rí tí wọ́n dì sínú àpò yìí ó dín dí èèyàn complete èèyàn ni wọ́n dì sínú àpò yìí o lórí owó ẹ̀ three point two million tí wọ́n tún gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní pé ga jù bẹ́ẹ̀ yẹn wọ́n wá spread ẹ̀ ẹ̀ wo bọ́n ṣe spread ẹ̀ wọ́n wá spread ẹ̀ ni wọ́n pè sínú páspósí tí wọ́n fi lọ sí kẹ́dà má payá ọlọ́run rárá ṣé léyìí bójú mu nílẹ̀ yorùbá ọkùnrin yìí ṣiṣẹ́ olówó ẹ̀ o ó fún wọn lówó wọn gbowó lọ́wọ́ ẹ̀ o ẹ wo bí wọ́n ṣe ń ṣe kan tó sìn ta ló jẹ́ gbàdúrà kírú ilé ìṣẹ̀lẹ̀ sóhun mo wá fi àsìkò yìí bí ọlọ́run inú àgọ́ ẹ̀ ni mo wà yìí gbogbo ẹni tó ń takò ọmọ yorùbá pé wọ́n ń sọ̀rọ̀ fúlàní wípé wọ́n sọ pé fúlàní pààyàn tí wọ́n wá ń takò ọmọ yorùbá bó ṣe bó ṣe bó kù wọ́n ṣe máa rí gbẹ̀yìn rè lágbára ọlọ́run ẹ kó bí wọ́n ṣe di ọkùnrin yẹn sínú àpò láìṣẹ̀ láìrò lórí ogún ẹ̀ tó ti ṣe ogún ẹ̀ ta ló jẹ́ ṣàdúà kí òkú tòun rí báyìí kí wọ́n sin òun báyìí nígbà tí ò ṣe tí ò ṣe é gbé lódindi wọ́n ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ti kún bí ìgbà pé eh, fúlàní kun súyà kalẹ̀ okú odindi èèyàn lẹ̀ ń wò yìí wọ́n ṣe máa sílẹ̀ rí yẹn wọ́n ń gbé lọ́bi tí wọ́n máa sí sí ta ló ṣàdúrà ru eléyìí fúnra ẹ̀ ṣó bójú mu ṣó ṣe é rí ṣó ṣe é gbọ́ tí àwa ó dẹ̀ tún sọ tẹ́yìn ẹni ibi kan ẹ̀yàn ọ̀tá Yorùbá kan á wá jáde tẹ́ ẹ máa takò wá lórí social media àwọn àwọn amukú mẹ́kọ̀ mi àti ẹ̀tún máa pa àwọn agbófinró ẹ lọ gbé wọn máa gbé ẹ láìpẹ́ yìí àwọn tí làkàyè ti sá fún ìyá kẹsẹ̀tì tó jáde kó wá dì náà tí mo sọ yìí o toró máa mo mọ̀ pé lẹ́yìn máa bà ẹ́ ó máa ká ẹ lára òun fẹ́ rí kí wọ́n tàṣírí fúlàní báyìí jáde kó tún wá sọ̀rọ̀ pé bàbá gbàgede mọ̀ ń parọ́ ṣé lẹ́yìn bójú mu ṣé nǹkan ṣe ìṣòdà ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ni pé wọ́n jẹ́ Yorùbá must we continue like this wèrèrè o ẹni ṣiṣẹ́ yẹn lẹ̀ ń wò yìí kéjì ẹ̀ ti sá lọ ẹ wo bí wọ́n oh God ẹ wọ́n mọ̀ ṣe ń di ọkùnrin yẹn sí inú àpò kí wọ́n tó gbé lọ sí ibi pósí tí wọ́n fi pákó kàn ta ló jẹ́ ṣàdúràrú eléyìí sí gbèsè ayé ara ẹ̀ ta ló jẹ́ tọrọ ọrú eléyìí ní gbèsè ayé pé kó ṣẹlẹ̀ sóhun kélé jẹ́gbẹ̀yìn òun gbogbo ẹ̀yin tẹ̀ ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ̀ Sunday Igboho látòrí ààrẹ yín dórí gbogbo àwọn tí wọ́n tún jáde lórí social media tí wọ́n ń sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ lórí Fúlàní ń máa gbẹ̀yìn gbogbo yín rè inshallah because we can continue like this a dẹ̀ lè panu mọ́ kárí ká má wì a lè panu mọ́ kárí ká má sọ àná ni mò ń gbọ́ pọ́n sọ pé ààrẹ yìí ó lọ fún gbogbo ìsàlẹ̀ Yorùbá níwọ̀jẹ ẹni tẹ́ fi ṣàárẹ̀ ṣé òmùrẹ́ wọ́n ń ṣiṣẹ́ fún Fúlàní pàṣípàṣí wọ́n dẹ̀ takò gbogbo ọmọ Yorùbá tó ń takò Fúlàní ẹ má jẹ́ kí n kí n parọ́ fún wa jù ẹ jẹ́ ká lọ wo òdodo ọ̀rọ̀ ká wo bó ṣe ṣẹlẹ̀ bó ṣu ṣe kú àti bọ́n bẹ́ ṣe bẹ́ òun náà rí ẹ jẹ́ àjọgbọ́. wàhálà àgbákò ọlọ́run mọ̀jọ́ kàn wá bẹ́ẹ̀ èèmọ̀ rèé o àwọn arákùnrin yìí ló ṣekú pa ọmọ bíbí ìlú Ṣakí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Hawal tó jẹ́ ọ̀dọ́ tí ó ń ṣe òwò sóyà léyìí tí àwọn ọmọdékùnrin tí wọ́n jẹ́ ìbàrùbá yìí pera wọn bá lé àbí ká sọ pé baálé èyí tó ṣẹ̀yìn nígbà tí ẹnu ìgbà tí rògbòdìyàn ṣẹlẹ̀ yìí nítorí ọmọkùnrin tá à ń wò ní orí fọ́nrán yìí ni wọ́n ń pè ní kàlá tó jẹ́ pé ìlú kan tí wọ́n ń pè ní sàwó níbẹ̀ ló fi ṣe ibùjókòó nílẹ̀ bàbá léyìí tí arákùnrin tí à ń pè ní awali tó jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí yẹn tó jẹ́ ọmọọṣẹ́ ó ń ṣòwò gbajúgbajà kan ní ìlú Ṣakí fi mílíọ̀nù mẹ́ta àti Eh, ọgọ́rùn-ún méje ránṣẹ́ láti three point seven million sí i léyìí tí wọ́n ń gbèrò láti gba ọjà àwọn tó jẹ́ sọ̀yà tí wọ́n sì tàn lọ sínú igbó láti pa á láti gba ẹ̀mí ẹ̀ ẹ máa láǹfààní àti wo fídíò yìí nígbà tí a sì máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ sísọ wa lẹ́yìn ìgbà tí ẹ bá wo fídíò yìí ṣáájú ẹ máa bọ̀ àkàlọ̀ orúkọ mi ni Adékúnlé Mlawat àti mo jẹ́ convener fún Shaki Force close it, close. Who use this knife? Now you get it. Now you get the knife. Now you get the part last. Come on, the knife. Take it. Propose come and interview. This one. Now get this one. Commode us by himself. What? Okay. No, no need, like, no, no, need, no need for that. No need for that. Survive. Shebi is answering now. Hey, answering. That's the thing. Um, Doing the thing. Come closer. Come closer. Come closer. kó ní máa fi aṣọ rí bóyá ìfúra ṣe rí bẹ́ẹ̀ kọ́ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ìkọ́mọ sọ kó máa sọ káàkiri. Uh, we we anchor the stress. Hello. Hey, ah, Come closer, come closer. Let me come closer. Come closer. Just pull it up. You know this person, don't I know this place. Explain how it take happen. What you happen? What you can do? I can't come to the killer. You come keep who? Abdullah. You come kill Abdullah. You are who? Me and Jami. Me and you are Jami. Jami, where you now come from? Yeah, I come from now place. Where you where your place? Because you Chinao. You can't come here. Okay. Come kill her. Because of what? Because of what? Because of money. Money. Which money? Which money? Devil money. Eh? Devil money. Devil money. Okay. Devil money. Okay. Around what time you come Daddy? Seven. I come from our place from eight to seven, nine to eight. Nine to eight. Nine do Don't shoot here. around water mi comot for your place. kúrò lẹ́gbẹ̀ẹ́ abúláwà tó gbẹ̀yìn. ọjọ́ rẹ̀ mo ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ àti náà wọ́n Ah, ṣé sùúrù náà wọ́n gbọ́ tó ń gba àwọn tí wọ́n bẹ́ẹ̀ bí yìí ni. bẹ̀rẹ̀ around water mi ò rí chẹ̀. Seventy one fẹ́ mọ sún bẹ́ẹ̀ fún mi. Wetin you tell am when you when you when you carry am comot for that place wetin you tell am. I tell am say let go collect im money make I give him back. The money im money wey give you. Yes. He give you money. Yes. To do what? To buy market. To buy market. Which market? Soya. Soya. Then you no buy the market. I know buy the market. You can't tell him that he should follow you to go to the place where you keep the money. Yes, sir. To, to give her the money back. Then when you reach here, I can't kill her. You can't kill her. What did you take kill her? Oh, and rope. Eh? Rope. Yes. How you take do I tied him for a neck. But you describe how you take that time. I tied him. neck. You cover my face? No. I ah, you don't know say you want use rope killer? her? No, no. How mileage? A nursing. Who get the cutlass? Na me get it. Who get this knife? Na get it. I tell you sir. After I finish the roof, my na this one where you. Eh? After I finish the roof, na this one where you. You use take a masher you. well. Yes sir. You use the knife to am. Okay. What of the cutlass? I don't do anything. But you come with cutlass. Yes. Bring the come closer. Oh, no, no, no. Bring the knife closer. See this knife. Remove the knife closer. Let's not the knife. one person. na this knife na him take kill am drop am back. drop am who get this cutlass. who get the cutlass. you come with the cutlass. drop am. any other thing. Papa Papa Papa Papa Papa Papa Papa Okay. Let's go now. Ikulu Abiyamo òkú wa wà lọ́rùn tó ń kó sínú ṣàkàṣàkà bí òkú ewúrẹ́ ọlọ́run jẹ́ akúsọ́nà bí òfin báyìí lọ ṣe ń ṣẹlẹ̀ nígbà tí àwọn kìnnì ń ṣẹlẹ̀ ní bíi oṣù bíi mẹ́rin sẹ́yìn sí márùn-ún gbogbo ń sọ̀rọ̀ láàrin yorùbá àti àwọn ìbàrùbá lórí pé àwọn ìbàrùbá ń sọ pé àwọn fẹ́ kí àwọn tó jẹ́ àwọn oníṣòwò yorùbá máa kó owó fáwọn èèyàn wọn láti máa bá wọn rajà nínú ìgbóni wọn ò ní láǹfààní àti lọ́rajà wà lẹ́yìn táwọn yorùbá sọ pé ẹ̀rù ń ba àwọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́jọ́ abẹ́rẹ́ tí kò lókun dì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú fàáṣe ni wọ́n ti wá irú nǹkan tí wọ́n sá fún wọn padà ṣẹlẹ̀ lónìí alérèké akékàn jàdù fún àwọn tó jẹ́ àwọn kábíyèsí Yorùbá àti kábíyèsí àwọn ìbàrùbá yìí ń gbà yẹn a sì láǹfààní àti jẹ́ kí àwọn tó jẹ́ àwọn gómìnà tó jẹ́ gómìnà Ọ̀yọ́ state àti gómìnà Kwara state nínú ipa àti ìpalára tó lè mú bá irú nǹkan báyìí inú ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ yìí láti máa láti dènà irú nǹkan burúkú báyìí ẹ jẹ́ kí a takọ́sún ká ṣe ìgbésẹ̀ tó lágbára láti rí i pé bóyá arákùnrin yìí rí ìdájọ́ òdodo àkọ́kọ́ èkejì láti fi Eh, ìdúnkù sí a máa gbowó lọ́wọ́ lọ́ba arajà níbi wọ́n ti ń ṣe owó ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ṣé èèyàn máa ń wà kí ọ̀tún ọjọ́ second class citizen ní orílẹ̀-èdè yìí gangan ni tí ẹ bá fẹ́ rajà lẹ́kọ̀ọ́ ṣé àwọn ará èkó sọ pé kẹ gbé wá káwọn ọba yẹn rajà wá nítorí pé wá sílùú àwọn ṣé wọ́n fẹ́ ra ọjà ní kánò sáwọn ará kánò ń béèrè owó yín àbí àwọn nǹkan tí à ń ṣàlàyé fún wa pé yóò máa ṣẹlẹ̀ lélẹ́yìí wọ́n gba three point five million ní ọwọ́ arákùnrin awàlì wọ́n wá tàn lọ sínú igbó nígbà tí wọ́n tàn lọ sínú igbó pé àwọn fẹ́ lọ fún ní owó yẹn padà níbẹ̀ ni wọ́n ti fi okùn fífun lọ́rùn ẹ rí i pé ó ṣàlàyé ń bẹ̀ fún nínú fídíò yẹn fún àwọn agbófinró títí wọ́n fi pa àti ọ̀bẹ àti àdá tí wọ́n lò ní. arákùnrin kan bẹ lẹ́yìn tí ẹ̀yin fídíò yìí tẹ máa rí àwòrán rẹ̀ òun ti jẹ́ ẹni tí ó ṣe sálọ tó ń wá kiri tí ẹ bá rí kófìrí ẹ̀ ẹ takásán sí àgọ́ ọlọ́pàá tó bá wà ní sàkání yìí nítorí pé ìwọ tó o bá gbà sí lè ṣe ìpalára fún ẹ. Ṣakí o yorùbá o àti ń sùn à ń ṣàlàyé ìkíní ìfúnra fi ṣe pírógbàmù lórí fọ́nrán Saki Fọ́ọ̀sì yìí kì í ṣe ẹ̀ka kì í ṣe méjì nínú àwọn nǹkan burúkú tó lè máa níwá pẹ̀lú nǹkan tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí tó ń gbé lọ́wọ́ àwọn èèyàn tó ń gba bìtìbìtì mílíọ̀nù yìí máa ń gbérò ní ìsàlọ̀ nítorí pé wọ́n pa ilé ìlàfẹ́rẹ́ ibẹ̀ ẹ bá wa ṣe ẹ̀ programs yìí káwọn aláṣẹ àti olùdarí àbí káwọn àgbàlagbà alẹ́ yorùbá fi rí èèmọ̀ tó fẹ́ máa já yorùbá tà bá ètò fúnra o eléyìí yìí ṣe bóyá ìjà ìbàrùbá àti yorùbá ṣùgbọ́n àwọn tí ò dá ní ìbàrùbá tí ó lè máa mú ìpalára bá wọn làwọn tí ó ṣiṣẹ́ ẹbí yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan àwọn tọ́jú àwọn kábíyèsí àbólórí gbogbo olùfọwọ́sọ̀yà pé bíi táwọn olùgbà ọ̀sìn nìyí ẹ̀jẹ̀ kàtìmí ọ̀daràn tí ó sá lọ tí wọ́n jọ ṣiṣẹ́ yìí tí wọ́n káàkiri tí wọ́n bá torí náà ní ọ̀la a máa láǹfààní àti wà ní orí live láti bá wa sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́ lórí ẹ̀ àti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ security ìyẹn ìdáàbò. ọmọ Yorùbá kí ni ká ṣe ṣé ká máa bá ayé lọ bó ṣe ń lọ ká máa bá láìfù lọ bá ṣe ń balọ̀ ìyẹn sì wọ́n spinal loss ni èyí tó ṣẹlẹ̀ yóò ní kan stọ́ọ̀pù àmọ́ ẹran tó ti gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí yorùbá ọ̀nà àǹfààní àti lọ rajà bó ṣe wù wọ́n á gbà àwọn ọmọ ọdún yẹn á gbowó lọ́wọ́ ẹ̀ kí ló ló fẹ́ rà kí ló kàn wá lọ́wọ́ ẹ̀ rà wá tó ń bá rí wọn mọ́ ni bó bá rí wọn mọ́ parí náà ni wọ́n lọ sọ fún ọba wọ́n sọ fún gbọ́ bẹ́ẹ̀ náà ni gọ́fúnà Lawal Abikini ti Kwara State náà jẹ́ òlélóòrùn ògbọ́ kí náà ṣe sí ọmọ Yorùbá mo fọlọ́n búra wa la máa gbára wa o ọ̀rọ̀ ìjọba kọ́ ni léyìí o Yorùbá fúnra ẹ̀ ló máa dáàbò bora ẹ̀ o àwọn tó ń bà mí nínú jẹ́ ni àwọn kan dààmú rẹ̀ sí nílẹ̀ Yorùbá owó yẹn lọ kìí ṣe three point two three point seven olùgbẹ́ lẹ́nu ọlọ́rọ̀ fúnra ara ẹ̀ ọ̀gbẹ́ni tó pààyàn olùgbẹ́ ó ní three point seven million wọ́n láì mọyẹ tó ti gbowó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ti sá lọ torí pé wọ́n pa ilé yìí ló ṣe lu síta àìmọye yorùbá tó ti gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ tó ti kẹ́hìn tiẹ̀ ó tiẹ̀ sú mi ó sú mi ní ìmọ̀ tá a lè sọ. So òun tó wá yà mí lẹ́nu ni pé ǹjẹ́ mọ̀ pé àwọn fúlàní wọ́n ní okùn dì gan abẹ́rẹ́ wọn lókùn dì o ajá wọn dẹ̀ lẹ́nu lẹ́yìn gan tó ń pọ̀ bọ̀ fún àpẹẹrẹ bẹ́ẹ̀ bá rántí níbi bí ọdún méjì sẹ́yìn bí nǹkan tí mi bá ṣe àbí bí ọdún mẹ́rin nígbà tí Abba Kyari ṣe lórí nìkan yẹn tẹ bá rántí arákùnrin kan wà nígbà náà tó jẹ́ pé nínú Fúlàní agbéni pátá ni bẹ́ẹ̀ bá rántí ẹ̀ dáadáa ẹ̀yin èèyàn. orúkọ ẹgbà yẹn a máa jẹ́ wọ́n pè ní wàdúmẹ̀ wàdúmẹ̀ ló pọ́pùlà jù nínú orúkọ ẹ orúkọ ẹ̀ gangan kọ́ yẹn ṣùgbọ́n wàdúmẹ̀ wàdúmẹ̀ wàdúmẹ̀ làwọn èèyàn máa ń pè wọ́n pa ségesège sọlọ́pàá lára nígbà tí wọn padà mú Abba Kyari ló mú wọ́n ti gbà tán padà mú yẹn instead kí wọn fún ní condemn to death by hanging torí àìmọye èèyàn àìmọye ẹni ló ti tọwọ́ ẹ̀bọ̀ wọ́n fún ní seven years imprisonment nígbà náà kò ní lọ́jọ́ méjì bẹ́ẹ̀ wọ́n ti yọ wọ́n ti yọ wàfíwẹ̀ ó tún ti padà sádùúgbò ntótó wàá ṣẹlẹ̀ tó bà mí nínú jẹ́ mi pé tìlù ti fọ́ ó lẹ̀ ń wò láàrin àwọn ó lẹ̀ ń wò olówó blue yìí ṣé lè yọ ó lè jọ wọ́dà lẹ́ni tó bá ya fọ́tò yẹn eléèdè oníwà lẹ́wọ̀n kẹ́lẹ́ mọ̀ pé fúlàní ló ní nàìjíríà nàìjíríà sì ń tọ́ra wọn ni àwa àwọn tó kù ń tọ́ra wa ni fúlàní ló ní nàìjíríà Nnamdi Kanu bí tí wọ́n ti mọ́ àwa tó láwùjọ Sunday wọ́n rìlíìsì ẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ kì í ṣe pé bóyá wọ́n ti fírí ẹ̀ náà pé ó yá o ṣe tó ń wẹ̀ wọ nàìjíríà wà náà bẹ́ẹ̀ rárá bẹ̀tùwà dúmẹ̀ tó wà confirmed wípé apanirun ni ajíyàn gbé ni wọ́n ti rìlíìsì ẹ̀ o ẹ jẹ́ ká fún wa mixed reactions as Taraba kidnap kingpin Wadume get a welcome after jail term wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún wa nígbà tí a gbé nípa ajínigbé nílùú Taraba tí gbogbo ayé mọ̀ sí Gbàdúmẹ̀ nígbà tó tẹ̀wọ̀n dé wọ́n ní tùlùtù fún làwọn aráàlú fi pàdé ẹ̀ èrò lẹ́wọ̀ yẹn àwọn aráàlú lẹ́wọ̀ yẹn. The Nigerian Correctional Service confirmed on Sunday the release of kidnapping kingpin Hamisu Bala orúkọ ẹ̀ gangan nìyẹn amisu bala ló ń kí ló kan bíjì àìbáyé amisu bala lórúkọ tó ń jẹ́ ọlọ́rùkọ ẹ̀ máa wọ́n gbogbo ayé wàdúmẹ̀ sosókè from its correctional center in Kuje on Friday wọ́n ní wọ́n fi sílẹ̀ ní ní ọgbà ẹ̀wọ̀n ní Kùjì níjọ́ Jímọ̀ tó lọ yìí according to officials of the Nigeria correctional service Bala Bala was set free because he had completed his seven year prison term eba wọ́n ní wọ́n fi Bala sílẹ̀ torí pé ó ti lọ́dún méje ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n according to report he received a warm welcome from a large crowd in his hometown of Ibi. Taraba State on Sunday. He also visited the traditional ruler of his village to express gratitude for his support during his trial. Wọ́n ní pé gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù ṣe sọ wọ́n ní tìlùtìfọ́n ni wọ́n fi ni wọ́n fi kí káàbọ̀ wọ́n ní tìlùtìfọ́n ni wọ́n fi kí káàbọ̀ nígbà tó padà sí ìlú ẹ̀ ní Taraba níjọ́ Sunday wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti lọ kí ọba wọn kú ilé ló sì ti dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n dúró tòun gidi tààrà nígbà tí òun wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n. His release from prison has sparked reactions on social media. May Adongo wrote, Wadume receives an heroic welcome. Wadume Dindai we are not serious at all wàláhì. wọ́n ní lára àwọn náà tí wọ́n jẹ́ àwọn nọ́tánà tí wọ́n mọ apariwo tí wà níbẹ̀ jẹ́ wọ́n ní nígbà tí wọ́n rí bí wọ́n ṣe rìlíìsì wà nínú ẹ̀yìn wọ́n ló jẹ́ bàlújẹ́ fún wọn gan pé gbogbo wọn ni wọ́n rí àti pé a ah, wọ́n fi wà nínú á jẹ́ pé nàìjíríà yà serious. Waduma was arrested. Waduma was arrested by operatives of the Inspector General of Police Intelligence Response Team in 2019. However, he escaped under controversial circumstances following an exchange of gunfire between policemen and soldiers from the 93 battalion stationed along the Ibi Tako Road in Taraba ṣe gbọ́ wọ́n ní wọ́n arrest ẹ̀ ní twenty nineteen àwọn tí wọ́n dẹ̀ arrest ẹ̀ làwọn tíìmù inspector general police nígbà yẹn wọ́n ní ṣùgbọ́n o ó escape látara ìyìnbọmọ́ra ẹni láàrin ọlọ́pàá àtàwọn àmì nílé tó jẹ́ pé ninety three battalion àwọn ninety three battalion ní àwọn army ó ní wọ́n ti lọ dúró sójú ọ̀nà tí ọlọ́pàá máa gbé wà fún mẹ́gbà ojú ọ̀nà ibi sí takun ojú ọ̀nà yìí ní taraba ibẹ̀ ni àwọn àmì dúró sí àwọn àmì yìí ni ni wọ́n yìnbọn mọ́ àwọn ọlọ́pàá wọ́n ní pé wọ́n escape láti bẹ̀. kódà ìtẹ́ mo kà ń bì kan wọ́n láwọn ọlọ́pàá gan wọ́n pa wọ́n pàápàá àwọn ọlọ́pàá kú. is released from prison as part reactions. tó wọ́n ní oríṣiríṣi ohun àwọn èèyàn ti kọ lórí pé wọ́n ṣe release wàdúmẹ̀. abdulrasheed twenty four wọ́n ní ìyẹn sọ pé what a country where were we where are we going where why are we celebrating criminals as heroes some leaders of tomorrow they dey emulate their as their role model wọ́n ní ẹni yìí sọ pé kí ló dé ká celebrate pé ṣé apanirun tó ń fi sílẹ̀ ṣó yẹ káwọn èèyàn máa celebrate torí pé àwọn kan tó jọ̀dọ̀ wọn a máa wu wọn a máa wo ìwà wàdúmẹ̀ wọn a máa wo ṣe ìgbésí ayé honest release honest release honest release a large crowd of people trooped out to welcome him at his hometown in Ibi Taraba State. wọ́n nígbà tí wọ́n fi sílẹ̀ àwọn èèyàn jáde láti ìlú ẹ̀ Ibi ní Taraba wọ́n wá welcome ẹ̀ dáadáa. He was said to be received by thousands of people including youth and women in Ibi town. wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n wá pàdé ẹ̀ tínú wọn dùn àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wípé wọ́n fi sílẹ̀ in respect of ibi town said the town stood at st stand still for Wadume who was described as a philanthropist and a local politi politician before his arrest wọ́n ní ìlú àwọn o ó di nǹkan tó jẹ́ pé ó di nǹkan elérò rẹpẹtẹ òòrùn fọ́n jáde nítorí pé ẹni tí máa ń ṣàánú àwọn èèyàn bákan náà ni pé ó jẹ́ olóṣèlú láàrin àwọn oníwàdúrà jẹ́ he was driven around the town and thereafter proceed to visit the chief of ibi shindon alhaji Damba dambaworo at his palace wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ olótiwọ mọ́tò ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé kiri bí ìpàpé gómìnà dé ni wọ́n tún ti gbé lọ sílé ọba wọn alhaji salihu dambaworo ni wọ́n gbé lọ sáàfin ẹ̀ Madube told the traditional ruler that he was at the palace to thank the chief and the entire people of his kingdom. wọ́n ní Madube sọ pé òun wá sáàfin yìí láti dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè àtọba àti gbogbo aráàlú tí wọ́n dúró ti òun nígbà tí ọ̀rọ̀ kéèsì ṣẹlẹ̀. He said throughout his trial ó ní nígbà tí wọ́n bó fa kéèsì. The chief and his subjects stood firmly with him and prayed for his safety and good health while in prison àwọn ọba àtijọ́rè gbogbo wọn ni wọ́n dúró tòun gbogbo ìgbà bákan náà ni pé wọn tún máa ṣàdúrà fóònù nígbà tó wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n the chief damba wuro told wadume that he and the subject were happy that he was out of prison wọ́n ní ọba àlù náà damba wuro wọ́n ló sọ fún wadume pé mo dúpẹ́ o inú mi sì dùn sí wípé èmi àtàwọn aráàlú inú wa dùn sí pé wọ́n fi ẹlẹ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n now etí wadume ṣe rè record that during their tenth of to arrest him in 2019 by the IRT over alleged kidnapping he had enlisted the help of a captain of Nigeria army àwọn èèyàn tó ń pariwo pé nínú àwọn àmì wa àwọn kan wà tí wọ́n jẹ́ alágbàtà fún àwọn Fúlàní ajínigbé ṣẹ́rígbàwọn ẹni yóò parọ́ as early as 2019 as far back as 2019 ilé ti ṣẹlẹ̀ o ẹni tí wọ́n wá wípé apààyàn agbẹ́nipa ni wọ́n ní wá tó wá ó tó dúró dúró ẹni tó jẹ́ captain three star nínú army tó jẹ́ olùrànlọ́wọ́ fún un tí yẹn ṣe fún mi who aided his escape from police custody àwọn ọlọ́pàá tí wọ́n wọ́n ti tó ṣùgbọ́n captain yẹn ràn lọ́wọ́ láti escape kúrò lọ́gbà àwọn ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ when the vehicle of the IRT was stopped at a military checkpoint by gunfire and labeled as kidnappers instead who had attempted at kidnapping Vladimir. wọ́n ní nígbà tí wọ́n ń gbé Wàdúmẹ̀ lọ àwọn àmì wọ́n ti dúró sí ọ̀nà wọ́n wá fi ìbọn wọ́n yìn mọ́ àwọn ọmọ yìn mọ́ mọ́tò tó ń gbé Wàdúmẹ̀ bọ̀ wọ́n tún wá sọ pé ẹ̀yin ajínigbé ẹ̀yin ajínipa ẹ̀ ti wá jíwájú mẹ́gbẹ̀ẹ́ instead kọ́ sọ pé oh god wọ́n wá sọ àwọn ọlọ́pàá di kidnapper resident of ibi town consequently pounced on the policemen for daring to kidnap their benefactor wọ́n ní àwọn aráàlú tí wọ́n jẹ́ ọmọ ìbí wọ́n ní kíá ni wọ́n ti kọ àwọn ọlọ́pàá lára ni wọ́n ti wọ́n ni wọ́n ti lù wọ́n bí ẹni lu aṣọ òfì pẹ̀lú lórí láyà ẹ̀wá ẹ̀wá gbé èèyàn wa killing the three of the heavy policemen and injure injuring others wọ́n ní wọ́n pa mẹ́ta tó dáa nínú àwọn ọlọ́pàá yìí wọ́n sì ṣe àwọn tó kù léṣe yánnayànna a development that attracted national attention to the ugly incident lélẹ̀ tó jẹ́ pé ó káàkiri gbogbo nàìjíríà ní tó ṣẹlẹ̀ yẹn gbogbo ayé ló gbọ́ ọ. Wakibe went into hiding thereafter for days before another IRT team led by the now the suspended deputy commissioner of police Abba Kyari smoked him out from his hideout and in Kano metropolis of Kano state. wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan ìṣẹ̀lẹ̀ Wakibe lọ sá pamọ́ toró ti mọ̀ pé gbogbo Nàìjíríà ti gbọ́ ó sì mọ̀ pé wọ́n á máa wá òun ó sá pamọ́ nígbà náà ni commissioner eh, inspectorial police tó wá tó wá fọ́ọ̀mù àwọn irt míì. àwọn irt míì ẹni tó lìdí wọn jẹ́ deputy commissioner of police nígbà yẹn ṣùgbọ́n tó ti lè dànù nísìn abba kyari fọ́tò ìgbà tábà kyari ní ìmúlẹ̀ ìwé yìí wọ́n ní kánò kánò metropolitan ti lórí ọrí mú agbègbè kánò náà ti rí mú ní kánò state ṣé èèyàn tí wọ́n mú tí wọ́n torí ẹ̀ pa ìmọ̀ye ọlọ́pàá àkọ́kọ́ ló kọ̀ǹfàm pé ajínigbé ajínipa ni oríṣiríṣi ni wọ́n sọ pé ó lídìí o oríṣiríṣi operation ni wàdúbẹ̀ lídìí o wàdúbẹ̀ ló lídìí àìmọye ọmọ secondary school tí wọ́n jí gbé o nígbà yẹn wàdúmà ló lídìí wọn o wàdúmà ló lídìí àìmọye operations nígbà yẹn o wọ́n wá mú wọ́n mú tán wọ́n tún wá pa ọlọ́pàá tó mú wọ́n pa ọlọ́pàá mẹ́ta nítorí tiẹ̀ ẹjọ́ ṣé tí ẹjọ́ bá máa dá lẹ́jọ́ ṣé seven years ló yẹ kó fún káwá lọ́dún mẹ́rin wọ́n á lọ fún remission ọdún mẹ́ta ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ká lè mọ̀ pé àwọn fúlàní ìfẹ́ wọ́n ní ajá wọn lẹ́ni lẹ́yìn tó ń gbọ̀bọ̀ ajá wọn lẹ́ni lẹ́yìn dáadáa tí wọ́n ń gbọ̀bọ̀ nísìnyí wọ́n tún ti túlẹ̀ sígboro àwa di àgékùn ejò nísìn tó ń ṣòro bí agbọ́n wàdúrà ò tí ì sí ń bẹ̀ ìlú bí bó ṣe rí wàdúgbò tí sì ń bẹ̀ wọ́n wọnú wọ́n wọnú skul lọ lọ kó àwọn ọmọ gọ́ọ̀mẹ̀ntì mọye tó bọ́ lọ́wọ́ àwọn láìpẹ́ yìí ní Kaduna láwọn ọmọ tí wọ́n jí kó bó tiẹ̀ ti rò jẹ́ pé wọ́n sọ fún wa báwọn ò sanwó ṣùgbọ́n àrókù x-men kọ̀ọ̀kan kan lẹ̀ tí ó ṣe àwọn army kan bọ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n dẹ̀ ní sọ̀mọ́ fún wọn kì í ṣe pọ́njọ yìnbọn lóra wọn ni irú àwọn tó tó yẹ tí wọ́n kó pamọ́ pamọ́ síbì kan tí wọ́n wá gbà jáde tí ò sí casualty kọ́kọ́ láàrin àwọn fúlàní yẹn ṣé ìyẹn kọ́kọ́ ni tó lù fẹ́ sọ ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni pé eléyìí tí wọ́n rí bí ìsìsí gbòòrò yìí ṣé kìí ṣe pé wọ́n tún ti kúnra wọn báyìí ó wà ní pamọ́ àwọn ẹgbẹ́ ń báṣẹ́ lọ nísìtọ́ ti wá rìlíìsì òun náà sí gbòòrò kí ni tó fẹ́ ṣẹlẹ̀ ká lè mọ̀ báwọn fúlàní àti àwọn lẹ́ni lẹ́yìn tó pọ̀ bọ́ kódà láàrin yorùbá wọ́n tún ní wọ́n ní kandidate láàrin yorùbá wọ́n ní sọ̀pọ̀tà láàrin yorùbá bá a náà rí wọn ṣé bá a rí wọn ẹ̀ ń gbọ́ ń tọ́ ń sọ lánàá lánàá yìí ọmọlẹ́yìn Gani Adams sì sọ bá ń parọ́ mọ́ wọn fúlẹ̀ yíbò ló ń jiyàn gbé ẹ ẹ dárúkọ Ìgbò Fúlàní lẹ̀ ń pariwo definitely wọ́n jọ ní nǹkan ṣe definitely wọ́n jọ ní nǹkan ṣe àwọn tọ́lá wà ní òyìnbó tí wọ́n ń da Nàìjíríà àwọn yẹn wà ń bẹ̀ Ọbàtálá àti ìyá kẹsẹ̀ẹ́tì àtàwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n bọ̀ ń bà tó jẹ́ pé tẹ́ bá fi sọ pé Fúlàní ṣe ìgbẹ́pọ̀ báyìí àwọn máa jáde wọ́n máa wá takùn yé ni àtọ́ba bíntín ẹni pé tíìmù ni wọ́n ṣé àmàlù wọn ó ń làrí ọ̀nà kápò òfò lógun odo tó lóun lógun ọ̀fẹ́ oníṣẹ́ àmà wọn òní wọ́n jọ ń pín owó àwọn èèyàn tó bá jí gbé because I couldn't fight on it I couldn't imagine wọ́n pè é láàrẹ ó rẹ́dì láti gbèjà àgùtò jà rẹ lé lórí ẹlẹ́yìn ìfọgbọ́n orí ṣe ọgbọ́n orí kí ni ẹni bẹ̀ jáde ẹni kó lórí wá kó fúkẹ́ fún kó fọrùn lẹ̀ kẹ́ẹ̀gé ẹ̀ ń pa lórúkọ jẹ́ kiri every day day in day out gbogbo ògbésẹ̀ tẹ̀lẹ̀ gbé àṣírí yín tú yìí gbogbo ògbésẹ̀ tẹ̀lẹ̀ gbé every day àṣírí yín tú tà rí ẹgbẹ́ ìrọmọ Yorùbá ṣé ká máa bá a lọ bẹ́ẹ̀ ṣé kí yorùbá ṣe sùúrù kí wọ́n pa wá tán torí kò yé mi o nǹkan tá a fẹ́ ṣe ọ̀gá mi yẹn ti àlà ṣe gbà sí rí ẹ̀dùn tó ṣe gbọ́n tó wú ó ní kì í ṣe gbóhùn déédéé fọ́ọ̀mù ẹgbẹ́ tó ń fọ́ọ̀mù ó láwọn gọ́fúnà kan ni wọ́n pressurize òun pé kò lọ fọ́ọ̀mù ẹ̀ kódà ó dárúkọ gọ́fúnà bíi jẹ́ pàápàá. Miyetti Allah Miyetti Allah leader Bodejo refused name of state governor that ask him to establish militia group. Bodejo n kò ní gbọ́wọ́ tó ń dọ̀ tààrà tó dẹ̀ ní pé lẹ́yìn òkè ṣe ṣeréṣeré mọ́ yóò wò pé òun nìkan kọ́ òun nìkan kọ́ ló máa jìyà ẹ̀ your excellency wọ́n rán mi níṣẹ́ tí mo ṣe ni ta lọ́wọ́ ẹ kí a ló dárúkọ gọ́fúnà yẹn èmi kọ́ o èmi kọ́ mo ṣe bẹ́ẹ̀ o gọ́fúnà ló rán mi o ǹjẹ́ gọ́fúnà wo ó dárúkọ gọ́fúnà tó jẹ́ the president of Miyetti Allah Kantahor has claimed that the governor of Nasarawa state ordered him to establish the ethnic militia group Kungiya Zaman Lafiya èmi ò mọ̀ tún mọ̀ Kungiya Zaman Lafiya ó dùn mí pé kò sí yìí àwọn tó bá musa lé o àti rán wọn jẹ wọn bá sọtúmọ̀ ẹ̀fẹ́ mi o wọ́n lẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọmọ ìyẹn tí a là kàńtà hall wọ́n ló sọ pé gómìnà Nasarawa state òun ló pa òun láṣẹ láti bẹ́ ẹgbẹ́ ajínigbé sílẹ̀ o tí orúkọ ẹgbẹ́ ògíyà zaman láfíà ntí mo mọ̀ tó jẹ́ zaman láfíà ni pé àsìkò àlàáfíà the Miyefiala leader alleged that the governor pre pre pressured him to form the militia group ó ní pé kódà níṣẹ́ ni gómìnà yẹn dúró sóhun lọ́rùn gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ báyìí àníkó fọ́ọ̀mù ẹ̀ àníkó fọ́ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ bá wá gbogbo ìjọba náà mò ń sọ fún wa báwọn tó ń pọ̀ sí àwọn fúlàní ìpọ́ta ọ̀nà wọ́n wà ní ìjọba ló ṣe jẹ́ pé gbogbo effort láti rí wọn mú láti stop ẹ̀ kò lè stop torí báwọn kan rí jẹ inú ẹ̀ mílíọ̀nù mílíọ̀nù kan gbà lọ́wọ́ àwọn èèyàn ṣé ẹ̀rọ báwọn nìkan náà ń nà ni kọ́dé lè gbé bọ́ hundred million kọ́dé tó ń gbé bọ́ gba two hundred million àwọn kan ni wọ́n ń gbé owó yẹn lọ́wọ́ ọ̀rọ̀ tó ń fún wọn ṣí àti wọn àṣírí ló dù yìí láti ìjọ tí ọkùnrin yìí ti wá sọ̀rọ̀ yìí o èmi ò tí ì rí kọ́ lọ gbé bọ́ọ̀nù náà tara wá ṣètò mi ò rí kí wọ́n indict ẹ o mi ò rí kí wọ́n sọ kó láti dán yẹn at least ó sáà ti sọ̀rọ̀ yẹn sì láti ọ̀dì seven òní right up ti wáyé èdè dẹ̀ ní nine láti jẹta àgbọ̀n pọ̀pọ̀ kó ṣẹlẹ̀ sí gọ́fìnà nasara káàkiri ẹ̀pọ̀ pé efcc invite ẹ̀ tàbá wọn àti kidnapping invite ẹ̀ tàbí kóun bá wá jáde kó ní pé gbọ́dọ̀ eh, tó parọ́ mọ́ òun ni àgbọ̀n pọ̀pọ̀ dì sí i you can do your worst láàrin tí wọ́n ṣe fún wa yẹn ẹgbà yẹn ń kọ́ ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ òun náà sọ fún wa tá à rí yẹn. now record that Bodèdó was arrested by operatives of the Defence Intelligence Agency agency on January twenty-three twenty twenty-four at the group's office in the Kamaru in the Karu local government area of Nasarawa state for allegedly unveiling a militia group and has been in custody since then. wọ́n ní ẹ̀jẹ̀ ká rántí pé bódèbò wọ́n àrẹ́sì ẹ̀ àwọn eh, àwọn security operative defence intelligence agents wọ́n ní wọ́n àrẹ́sì ẹ̀ ní January twenty three twenty twenty four ta wà nú ẹ̀ ibi tí wọ́n dẹ̀ ti àrẹ́sì ẹ̀ ní taun local government area ní Nasarawa state tó sì sọ pé gómìnà Nasarawa ló ní kóòtù dálẹ̀ nasarawa state lòun náà fìdílé nínú ọ́fíìsì ẹ̀ ni wọ́n ti lọ gbé e látìgbà yẹn ló ti wà ní custody àwọn agency yẹn he was accused of establishing the kungiya zaman lavia ethnic militia in nasarawa state without authorization ẹ̀sùn tí wọ́n fi kàn ní pé ó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ nílùú nasarawa nípínlẹ̀ nasarawa láì gba àṣẹ látẹnu The Biafran leader was later arraigned before Justice Iyan Eko of the Federal High Court in Abuja on three count charges in, on three counts of terrorism on, the, on March twenty-seven twenty twenty-four ìjọ àdínnílò. wọ́n ní lẹ́yìn tí wọ́n gbé tán ni wọ́n wá gbé lọ sí ilé ẹjọ́ ní iwájú adájọ́ Inyang Ekpo ní Federal High Court l'Abuja ẹ̀sùn mẹ́ta òun sì ni wọ́n fi kàn ẹ̀sùn ajínigbé ọ̀nà mẹ́ta ni wọ́n fi kàn. however in his conventional statement Bodejo allege that the Nasarawa state government was behind the formation of the militia group. wọ́n ní nígbà tí ọwọ́ tó Bodejo ó wá bẹ̀rẹ̀ sí ní ká gbòrògbòrò ó wá sọ pé ẹ ṣe ní jẹ́jẹ́ ẹni tó wà lẹ́yìn ìdá ẹgbẹ́ yẹn sílẹ̀ tí mo dá sílẹ̀ òun gọ́vùnà Nasarawa state. Bodejo said that he received a call from the governor earlier in the year expressing his desire to establish a vigilante group different from those of his counterparts. ó ní bọ́dẹ̀ tó sọ pé ṣe ló dédé pé òun ní ọjọ́ kan kó sọ fóun wípé ó òun kò wù dẹ́gbẹ́ vigilante kan sílẹ̀ o lédè tó jẹ́ pé àyàtọ̀ sí vigilante táwọn èèyàn dá sílẹ̀ káàkiri according to him I was arrested because of the vigilantes I paraded in Nasarawa state sometime in early January 2024 Governor Sule called me and said that he wanted me to see to see he wanted to see me concerning a Fulani group called Kugia Zaman Laria which I told him I didn't know about. The governor said what he called me for was because all the governors had agreed to form vigilante groups in their different states like Katsina State and Don like Katsina State has done but he did not want to organize his his like other state governors ó ní wọ́n gbé òun nítorí wípé òun ṣe àfihàn àwọn ẹgbẹ́ fìjìláńtì kan táwọn dálẹ̀ ní January twenty twenty four ó ní bẹ́ẹ̀ kẹrin gọ́fúnà Sule gọ́fúnà eh, Taraba state eh, ṣé Taraba Nasarawa state ó ní gọ́fúnà yìí ló pe òun ní ọjọ́ kan ló sọ fún òun pé ó mú òun kóun dá fúlàní group owó òun kóun dá sílẹ̀ tí wọ́n á sì máa porúkọ ẹ̀ Kogi Azaman Labia ó ní gọ́fúnà sọ fún òun pé àpapọ̀ gbogbo àwọn gọ́fúnọ̀s làwọn ti jọ panupọ̀ sí wípé káwọn náà dá fìjìláńtẹ́ sílẹ̀ fìjìláńtẹ́ tó jọ tó jọ orí tí wọ́n dá sílẹ̀ ní Katsina ṣùgbọ́n òun fẹ́ kí tòun kó yàtọ̀ sí irú ẹ̀ pátápátá He said he wanted to lose all those who participated in the party, uh, eh, political rally before the election and intended to leave them with the army and they would work for him as vigilantes. ó ní gbogbo àwọn tí wọ́n bá wọn ṣe political rally pátá gbogbo wọn ló wọ̀n òun nígbà gbogbo wọn ló wọ̀n òun kò wúlò sínú vigilante yìí kóun sì kó wọn lọ́dọ̀ àwọn àmì kí wọ́n train wọn. The governor asked if I could work with Akadu, the leader of the group, and I told him that I couldn't come down to work with Akadu because I am from the national level. Later, I called Akadu to meet me and we discussed how to operate the Kungiya Zaman Lafia in the state. I told the emir of Lafia that people complain people complained about the group and I didn't like them. Only, governor gómìnà yìí ẹnìkan tó ń jẹ́ àkájò òní lórí àwọn kògíyà yẹn ṣé òun lè bá ṣiṣẹ́ papọ̀ náà ó lóun sọ pé òun ò lè òun ò lè òun ò lè rẹ́ra òun lẹ̀ tó bẹ́ẹ̀ torí pé national lòun wà national fúlàní lòun wà òun ò lè wá rẹ́ra òun lẹ̀ débi pé òun á máa bá àkájò òun á máa bá ṣe ẹgbẹ́ kògíyà zaman láfíà yìí ó ní kò pẹ̀ wípé ká àkájò lè lórí àwọn sì jọ sọ̀rọ̀ òun sọ fún ọba aláfíà ẹni aláfíà ní Nasarawa state òun sọ fún pé eré ọba yìí ohun táwọn èèyàn sọ lórí àwọn ẹgbẹ́ yìí kò dáa rárá o òun ò nífẹ̀ẹ́ sí wọn however I asked Akadu about the number of his men he said they were about seven hundred men I demanded for their ID cards which he showed me the ID cards were authorized and signed by the CSO to the Nasarawa state governor about two weeks later governor A.A. Sule called me to come with akalo Bodèjọ said despite the, despite informing the governor of the negative narratives about akato's group the governor insisted that he Badejo he Bodèjọ worked with him ó ní òun pé akado òun bí lẹ́rìí pé mélòó làwọn nọ́mbà àwọn èèyàn ní ló sọ pé seven hundred ni ó ní òun sì sọ pé id card wọn dà olófin id card yẹn hàn wọn olóhùn sì rí pé chief security officer nasarawa sí gọ́fìnà nasarawa state ló sáyìn id card gbogbo wọn ó ní lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ̀ òun pé eré oṣù lè gọ́fìnà Sule pé òun pé kóhùn àtàkádò káwọn jọ wá sí ọ̀dọ̀ òun bóde ló sì sọ pé pẹ̀lú pẹ̀lú pé mo sọ fún ká mo sọ fún gọ́fúnà yìí wípé ohun tí mò ń gbọ́ nípa àwọn ẹgbẹ́ yìí àti ntákàdé òun ṣe kì í ṣe tó bójúmu pẹ̀lú ẹ̀ náà ó ní dandan àfikún òun bá ṣiṣẹ́ nígbà tí ọwọ́ tó gbódèjì ìgbódèjì ńlá òun tó báyìí á rí i pé àlàjá àwọn lẹ́nu lẹ́yìn ló ṣe ń pọ̀ bọ́ á rí i pé àwọn tí wọ́n wà lẹ́yìn àwọn fúlàní wọ́n jẹ́ àwọn tí wọ́n ní agbára bíi gómìnà bíi àwọn senators míì bí àwọn house of rest members mi àwọn tó ṣàjò lóṣèlú ṣá ni wọ́n wà lẹ́yìn wọn so nígbà tí a ti wá ráwọn àgbà wọn tí wọ́n jẹ́ clean lab cream ní nàìjíríà tí wọ́n wà lẹ́yìn wọn kí ni ká ṣe ó jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tóun kíjọba kan lóun gbé ó waste time rẹ̀ ni torí àwọn àwọn alágbára tó wà lẹ́yìn wọn yìí wọn ò lè jẹ́ kí wọ́n rí wọn mú àwa yorùbá ní ká pa kí tí mọ́ra àwa Yorùbá ni ká ṣe nǹkan tó tọ́ fúnra wa ká dáàbò bora wa then gọ́fúnà Ṣèyí Mákindé ẹ bá wa ní sọ̀rọ̀ bàrùbá ẹ lè èsì pẹ̀lú gọ́fúnà lọ́rin gọ́fúnà Kwara state kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ bàrùbá ìkó yíra wọn o wọ́n lè kọ́ntínú láti máa pa Yorùbá báyìí o ẹni àgbààgbà náà ẹ̀yin ló ẹ̀ kẹ́ ìwá àkànṣe sí ẹ kóra yíjọ ní Ṣakí ẹ lọ bá gọ́fúnà Ṣèyí Mákindé ẹ kóra ìjọ Ṣakí tẹ lọ bá gọvnọ Ṣèyí Mákindé kan bá yín sọ̀rọ̀ ohun tí wọ́n bá ìgbésẹ̀ kan bá fẹ́ gbélé lórí bẹ́ẹ̀ bá dìde gọvnọ wùnà may be on concern nígbà tẹ́yìn tẹ́ tọ́rọ̀ kan fẹ́ bá ti dìde nítorí ṣẹlẹ̀ yá dẹ̀ máa ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká panu pọ̀ kájọ bó léwì káyé sọ pé ibi tó ní ń gbé sí ò dáa mọ́ eléyìí ò lè ó máa máa fàfà sẹ́yìn fáwọn Yorùbá ni o ọlọ́run ò ní jẹ́ ká kúkú gbóná fúlàní ò ní jí wa gbé o láyọ̀. ọ̀rọ̀ tó jẹ tí kò fèsì mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́kọ̀ ìjọba ìròyìn tó kójú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àbáfi kọ́gbọ́n ilé fún tọ̀rún tọ̀gbà ìlú tọ̀gbà ọ̀rọ̀ bá ọ̀rọ̀ tó sọ fún gbèsè mo fẹ́ gbọ́ èso lóríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́kọ̀ ìjọba ìròyìn tó kójú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àjọ fi ìfọ̀mọ́ ilé wọlé fún ìfẹ̀rù ìjọba ìlú ìfẹ̀gbà ẹ má fi ìpara àjànà gbogbo ọmọ orí nǹkan fẹ̀rẹ̀ bàbá rẹ̀ bá olùbàdàn ìjì àìsí ìgbìyànjú pé ìṣẹ̀ta. bàbá gbàgede ìgbìmọ̀ tẹ́lifíṣọ̀n station tí ó gbé.